gbogbo tí mo sọ yìí lọ́ba kalẹ̀ alhamdulillah àmọ́ wá bí pé kí ló ní òbí ń ṣe tó ń ṣe a ní àṣà wa àwọn bàbá wọn nínú wọn bá kú wọn ṣe pẹ̀lú ìmọ̀ mùsùlùmí láti yí ìròyìn padà wọn ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wa lénìí ẹlòmíì àwọn ọ̀nà tó ní tí mo sọ fún tóbi pé ẹ lọ́rùn ẹ̀ rí ibi ṣe àwọn tábìlì bọ́ọ̀ ó wà balẹ̀ ó wà lọ́rin ó wà lẹ́kọ̀ọ́ mi náà yóò wọ lẹ́sì yóò wá mú àwọn kékeré kan yóò wá so mójú ọ̀n dọ̀tí òsì nílé báwọn ìyàwó àdébù sí múra gbọ́n torí àárín ìpínlẹ̀ sọ̀rọ̀ púpọ̀ ní lábàdà ni nítorí nǹkan tí ń bà wá lóde àwọn bẹ̀rẹ̀ wọn Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá sí ọ̀rọ̀ gbogbo àwọn ìyàwó àwọn tí wọ́n ti ń ṣe kọ́lọ́mọ́ tí wọ́n sì àwọn tí wọ́n ti gbò kọ́lọ́mọ́sá ọ̀rọ̀ gbogbo àwọn náà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته àkọ́kọ́ àbúrò ọkọ lọ́kùnrin ẹ̀gbọ́n ọkọ lọ́kùnrin ọ̀rẹ́ ọkọ lọ́kùnrin náà bákan náà ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn a máa ti hà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́dọ̀ àwọn tí wọ́n bá gbàgbọ́ yé ní tí wọ́n ṣe kíni ní tí wọ́n ṣe tẹ́lẹ̀ bá ṣe nǹkan kó ṣe pápẹ́tì yẹn tí ọba dẹ̀ yẹ kó ṣe kíni ó béèrè lọ́wọ́ àwọn yẹn ẹ ọlọ́run mú fẹ́ sànù wa ṣe rí àwọn sàábà ànábì ní ìyá kò wọlé òkú lálẹ́ nìsa ẹ má máa wọlé tó àwọn obìnrin lóbìnrin àwọn sàábà wa ní abàlá ètò alhamdulilah àwọn àbúrò wa ń kọ́ ànábì ní alhamdulilah ọkàn ní àwọn gan ni kú yín ìdúró ẹni pé tí ojú rẹ àtìyàwó rẹ tọ́ba ilé ṣe mẹ́wàá tí ìfẹ́ bá kú síra wọn la bó sì jáde láyé ló kó jọmọ sí kínní jọmọ sánà ó sì jẹ́ pé ẹ̀jẹ̀ kan náà ni ẹ̀yin méjèèjì nídìí bẹ́ẹ̀ àbúrò ọkọ kò lè lójú ìyàwó ẹ̀gbẹ́ ẹ̀gbọ́n náà lè rí ojú ìyàwó àbúrò rẹ̀ àwọn tó lè lójú rẹ̀ bàbá ọkọ lè rí ojú ìyàwó ọmọ rẹ̀ bàbá ọkọ bàbá ọkọ rẹ ó ti yí bàbá rẹ náà ni ó lè ṣe kí ni ó lè rí ojú rẹ ẹ rí àwọn ẹ̀gbọ́n ọkọ rẹ ní wọ́n ti ń pọ̀ yẹn ọ̀dà kíní bọ ojú rẹ padà nítorí pé àgbà máa fi kíní yìí ká máa fi ṣe ibìkan láti máa lò àní máa lò ó bìkan ọyẹ ọ̀kan nínú àwọn tí wọ́n lò tọ́jú pé kọ̀ọ̀gbọ́gbọ́ yẹ dáadáa ọlọ́dọ̀ kò bá ìtọ̀ kan ọ̀fẹ́ lè rẹ́jísítà ọmọ rẹ̀ ṣe ní sukùn yẹn bó ṣe débẹ̀ ìgbà tó fẹ́ wọnú nínú skul báyìí tó fẹ́ wọnú ọ́fíìsì òbáyìtọ̀ ló bá sí ojú òbáyìtọ̀ wọn béèrè pé a ẹsùn àmọ́rò pé ẹlẹ́hàá ni wọ́n láwọn ò sí ta nígbà tó wọ́n ò sí ta ìtumọ̀ ẹni pé tó ń gbọ́yé ni pé níta nìkan láti máa ṣe kíni láti máa gbò kọ́ ọmọ pé ní gbogbo ibi tí ẹni tí ò lẹ́tọ̀ọ́ láti rí wa bí wọ́n bá ti wà lẹ́yìn ọmọ ṣe kíni kọ́dà wọ́n yan obìnrin tí ó lè wò ó gbéṣẹ́ ni tí wọ́n lọ́dún lẹ́jọ́ náà ni obìnrin ní ọ̀dọ̀ lè wò ó sì ní bẹ́ẹ̀ náà ni ojú bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ alẹ́. ọlọ́mọṣẹ́ sọ wọn bẹ́ẹ̀ wọ́n láàyè àdáwọ̀ lápọ̀ rẹ̀ rí rẹ̀ ẹ̀mí náà ti lọ́kùnrin rẹ̀ náà ìbéèrè lè tí ó tún wà níbà wọ́n ní ẹ dákun obìnrin tí ó ti gbọ́yé wípé kó wọn lo hijab ṣùgbọ́n tí ọkọ rẹ̀ tí ò farama kí ni kí ru ọkọ ẹ̀ farama hijab ṣùgbọ́n àwọn fashion níbu hijab ẹ̀hẹ̀ ní kí ni. síde ìta ṣe é ti kó mu lọ fún ọkọ rẹ̀ fẹ́ẹ́ báyìí lọ ní ìrọ̀lẹ́ mi òṣìṣẹ́ jẹ́ fásitì hijab ọyẹ fásitì tọ́lọ̀ ń ṣiṣẹ́ ọ̀la lọ́lọ́ ní kò da jàlẹ̀bá àbùkù èyí ní jàlẹ̀bá àbùkù ló tó máa jẹ́ fásitì kò sì ní jẹ́ bẹ́ẹ̀ tọ́kọ̀ bá ti gbà ọyẹ lọ́ba jẹ́ pé àwọn àpáta ní ọ̀ràn yẹn ni lọ́ba bá lọ ó ti wọ́n ní kọ́ máa lọ lọ́ba jẹ́ àwọn àpáta wọ́n ní sunna ni wọ́n ní kí òfilẹ̀ àmọ́ ìmọ̀lá tèmi òun náà ni pé kọ́ máa filẹ̀ kọ́ lọ lè bá àwọn tí wọ́n lè bá arákùnrin yẹn sọ̀rọ̀ ìbùkún ní ìyọ̀ rẹ̀ ní súnmọ́ lọ́wọ́ bá ọlọ́run sì ràn wọ́n lọ́wọ́ lérí rẹ̀ lọ́wọ́ àlẹ́. náà wọ́n ní kí ni ìmọ̀ràn tí a fẹ́ fún àáfàá tí ó ti léyàwó kan sílé ìyẹn bójú ó ń lo hijab ọwọ́ afẹ́ lómi ilé yẹn kò lo hijab pé ìjẹ́sírù yẹn náà ṣé kò ní dá fìtìnà lẹ́lẹ́ ṣé ìyàwó tílé ò ní tí ò ní fi cheated. a máa rọ̀ ọ́ a máa bẹ̀ ẹ́ wípé wọ́n náà parí súnà rẹ̀ kìí ṣe pé wàá torí ọkọ̀ o mọ̀kọ́ ọlọ́mọ ó ti yé mọ̀kọ́ ọlọ́mọ ọgbọ́dọ̀ máa jáde lẹ́nu ìyàwó tó o ti dàgbà mọ̀kọ́ ọlọ́mọ kíkọ̀ tó kọ́ ó lé ṣéṣù ni àbó súnmọ́ yóò ṣẹ̀ṣẹ̀ wá lọ́lẹ̀ ya ìtọ́fẹ́ yá wọ́n máa rọ́ náà náà máa bẹ̀rẹ̀ yóò sì máa fún ní àwọn ẹ̀rí wọ́n náà wà mí ní eré tán síwájú kó bí wọ́n ṣe ṣe wọ́n náà wọ alágbájá sí lò ìwọ́n rọ́ mọ̀ kán náà wọ́n máa rẹ̀ tó wọ́n fún lóyún láì tí ì so kí a tó inú àwọn kíṣẹ́ tí wọ́n tó fẹ́ kí a tó mú lọlé wọ́n ní kí ẹ gbà wá mọ̀ràn láti máa lo ìjà agẹ́bọ̀nà sísọ kí lára fẹ́ ti sọ ti àwọn àfáà tó ṣe pé àwọn ìyàwó wọn wọn kì í lo ìjà sáni wọn rí gbogbo tẹ ká yín ni àbí à ń lo ìfẹ́ inú àná sì ń ṣe wá sí. èèyàn mẹ́ta níbẹ̀ nínú àwọn àfáà àfáà ní tí n bá ṣe ni ẹ ṣe kí ni. ni ẹ ṣe. ẹ ní tí n bá sọ. ni ẹ gbọ́. ẹ gbọ́ ẹ má wo ẹ má wo tèmi o nítorí pé èmi ò gbádùn o àwọn afá àgbẹ̀ ń dé fún wọn bẹ bẹ́ẹ̀ yóò sì máa pèpè sójú ọ̀nà ọlọ́run ọba ọlọ́run mọ̀ sí wa láàfà bẹ́ẹ̀ àwọn náà ń pè láàfà agbèrò. Ìbàdàn Ìbàdàn Ìbàdàn Ìbàdàn yá ọkọ̀ bá kún sí yẹ̀wọ̀lé ọlọ́mọ sẹlẹ̀ kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ alágbára ọlọ́run. Ẹ̀rí wọn fìlà làwọn ìyàwó ọmọdé ká àdáwò kàwọn ni o ẹ̀ ẹ̀ ní máa dẹgbẹ́ máa ọdún ọ̀sẹ̀ yẹ̀yẹ̀ o ẹ̀ máa ṣàdúrà fún wọn ni o odidi àbálékéwú ìyàwó ló sì máa lo ìlérùn tẹ́rẹ̀wù nígbà méjì yóò tún fi kọ́rùn wọ́n ìmí ò gbàgbọ́ yé orí àlùbáàlẹ̀ ní ká kí ni ọlọ́run sọ gan nínú àlùkòrá ni kò sí kí ni kò sí ẹ̀rẹ́ kò sí ẹ̀rẹ́ dúró ní kò sí ẹ̀gbọ́ àwọn mí sì ni àwọn ti mọ̀.

wọ́n ní ẹjọ́ ẹ bá wọn ṣe. sọ fúláàkì ló dáa jù. eléyìí tó wọn fi ìyẹn ni pé fúláàkì ni ọgbà kò kíní. ló dáa jù ló dáa jù eh, tí ò sí nǹkan mi lẹ́yìn. ẹ láwọn kọ́lọ̀kọ́lọ̀ yẹn èyí táwọn afáà kan ṣe lẹ́tọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò sí láwùjọ wa èyí tó nǹkan. ẹ eh, obìnrin tó wọ kọ́lọ̀ tí gbogbo ẹ wá tó wá kán sọ́ọ̀ pọ́pù oye. navy blue. ẹ eh, ẹ tó wá yọ lọ pé kẹ̀lí yìí kì í ṣe fásitì nígbà sọ̀rọ̀ à ń bẹ̀ lóòótọ́ àwọn àkànní kọ́lọ̀ mi nàdà tó bá kú lò hmm. àwọn kan sì ń bẹ tí àwọn ń sọ ní news news ẹ̀wọ̀n tẹ́gbẹ̀ news news app app yọ lóòótọ́ alhamdulilayi yóò ní òun lè wọ̀ ijó délẹ̀ àmọ́ wọn wọ̀ dé ijó kọjá àbádé òun àwọn wá rí léṣe àwọn rí gíní rẹ̀ àwọn rí àǹkárẹ̀ onítọ̀hún àásọ àbẹ̀ lọ́hùn fún un ìlú kọ́lá òun kọ́mọ́ sáàrọ̀ ọlọ́run kojú ọba tọ́lọ́hún fẹ́. àwọn kan nìkan kan lé nísà. tọ́ ó sì wọ́n wà ní pre-game class kọ́lọ́hún kó bá ní sọ́ọ̀dì. na wọ́n ní ìbéèrè tí ó tún wà bí ǹjẹ́ wọ́n la rí àwọn sisters tó jẹ́ pé wọ́n lo kìmọ́ọ̀rù ṣùgbọ́n kìmọ́ọ̀rù yìí ó máa ń fi gbogbo ṣéèpù wọn hàn bí a ṣe rí látòkè náà lè yóò ṣe mọ̀ wọ́n dé ìsàlẹ̀ pé ǹjẹ́ sáwá sọ pé ibùn wọn ní gbogbo ìtọ́ wà lára wọn ní ọ̀hàn so ẹ dákun sílẹ̀ sódà bí ká máa gba ọ̀nà mìíràn yàtọ̀ sí. àti sọ́lẹ̀ kan àti sọ̀rọ̀ lórí ẹ̀ ẹrù pé mo ní àwọn wá sí gbèsè wọ́n ti dá àwọn. àwọn obìnrin kan bẹ òun wọ jàlábíà jàlábíà obìnrin yọwọ yọwọ tọ́lọ́rùn yẹn ṣé ẹni bó ṣe wọ́n ní ọ̀dà abẹ́ kọjú ọmọ nínú ilé yọ àwọn jàlábíà obìnrin táwọn wọ̀ yọ ṣẹ̀ṣẹ̀ wá lo ìjáàbùsì jàlábíà tó wọ́n ní kò sí bí ṣéèpù rẹ̀ òṣèré ṣe kí especially ẹ̀yìn rẹ̀ àmọ́ jẹ̀lú báàbù nígbà àwọn bàbá alibá ní bàbá dáadáa tí wọ́n ní tábò lọ́dọ̀ àdùn àmọ́ súnà ní làwọn pè ẹ dẹ́kun bàbá ọ̀rọ̀ ìjà ìbáàmù yìí àṣẹ màkàlùkù kan rọra ń bí ó ṣe wù ú ẹ dẹ́kun ẹ mọ́sá ẹnu bàbá tí làtẹ̀ kà yìí ẹ dúwe jàlùbáàmù tàbí náà fífọ́ wa ẹ wọn dáná bàbá ṣe wọn ní bàbá ní ẹ̀yàn wa ẹ ká bẹ síìtì yẹn wa wọn sì ká bẹ síìtì wa bàbá wa da bẹ síìtì kó eri mara bàbá ní hájà jàlùbáàmù rasulillahi sallallahu alaihi wasallam jàlùbáàmù ànábì jọba mùsùlùmí àwọn àwọn jàlábíà àwọn tá àwọn nǹkan lọ mọ́rí tó àyètí sèyí tó lọ́nfẹ́ ọlọ́mọ sànà wà lọ́wọ́ lérí ó sì jẹ́ ẹyọ kan làwọn bá lọ́yọ́ lájú kọ́ jẹ́ ẹyọ kan ààrẹ inú tàbí wọn máa ń lo méjì àwọn kan sì máa ń sọ ní àwọn sísá wọn ní méjì nǹkan ló gbà sírí ju mọ́tò àwọn èyí tẹ̀gbẹ́ ká òní ẹlẹ́yọ̀ kan oníkíni ẹyọ kan tí ó fẹ̀ tí ó tẹ́kì tí ó sì balẹ̀ tó fi gárò fìtínà. wàláhì pé tí ìrẹ́rìí fún ìsín tá a bá sì rẹ́rìí ẹ̀dá kan fi ṣe bí láǹfààní bó ti yé ibi ká wọ skẹ́ẹ̀tì ká wá wọ ìjáàbù fún ìpínlẹ̀ ẹ̀gbọ́n káwọn aṣọ obìnrin káwọn ẹ̀ ó ti yé mi sẹ́yìn àwọn àwọn jáwùn obìnrin àwọn arìnjáàbù tí ọ̀ tó dé àárín èmi ò tí ì kà fún àtọ́bá rẹ̀ rí kóun ṣe ní láǹfààní ẹ̀yẹ kéwú dá tá a kà ní pé ẹ̀yọ̀ ọ̀kan náà ni kó ṣe kí ni kọjẹ ẹlẹ́ni òbí ya ẹni tó bá ga ẹ̀yọ̀ ọ̀kan ẹ̀yà ẹjọ́ ọmọ fẹ́ ẹ̀ ẹjọ́ làárọ̀ àní ẹ̀mẹ́jì àròjọ́ mọ́ ẹjọ́ abẹ́lẹ́ ọ̀kọ́lọ̀ ń tọ́wa sọ́nà ibi tó lè wá wà ọlọ́wọ́ àlọ́. now ẹ dákun wọn ní kí ni kí àfa àti ọ̀rọ̀ ìjáàbù yẹ ṣùgbọ́n sọ fún ìyàwó ẹ̀ ìyàwó kọ̀ jálẹ̀ wọn ní kí ni kí ó ṣe ṣé ó lè ti torí bẹ́ẹ̀ kọ ìyàwó yẹn ni àbí ọfẹ́ mi lè sọ lè jà. nìkan fún ní ọlọ ni àbí kò lè jẹ̀lú bàbù lọ́ba jẹ́ pé jẹ̀lú bàbù ni ọlọ. ẹ̀ náà jẹ̀lú bàbù. yọ ọmọ pé òun lọ́ọ́ máa nàkàn nínú ilé o. ṣé ń tọ́jú. ṣé ń fọlọ́ jẹ. kí ló rẹ̀ ní yọ máa ṣàdọ̀ yọ máa ṣe kí ni. yọ máa ṣàdọ̀. ní sọ̀rọ̀ kò tó wá sọ̀kọ́ ń da kò tó wá dì kún àwọn ọmọ rẹ ló mójú tó pé ìyá yín ò o ẹ̀yẹ máa ṣe kí ni. ẹ lòfin máa lòfin ọlọ́wà rẹ. náà ní ọwọ́ ìparí ọ ní ẹ dákun ìmọ̀ràn wo ni ẹ máa bá wa fún ẹni tó jẹ́ ẹlẹ́hàá tó lo nìkọ́ọ̀ ṣùgbọ́n tí wọ́n ń lo yọjú wọ́n ní yọjú lílò ìyẹn wọ́n ló máa yọ ojú síta pé kódà ẹ̀mí nǹkan tó máa ń yọ imú pé báwo ni sọ́dà kóbìnrin máa lò. aláwọ̀ mọ́sá yìí sànù wa. gbogbo nǹkan àǹsọ yìí náà torí káyé wọlé bá dáná. aláwọ̀ bímọ obìnrin tí ó da nǹkan bò aláwọ̀ bímọ obìnrin tí ó lò jẹ̀lbá. sẹ́rí ojú yíyọ abdulhamid abbas wọ́n sọ̀rọ̀ nípa ojú kan ó ti yé ojú kan nínú tẹ̀síìrì mi wọ́n ní obìnrin yẹn tí ó bá rí náà dáadáa ó lè yọ ojú méjì àmọ́ yín tó fẹ́ yọ yìí kọ́ mọ̀lù dédé ojú lọ kọ̀gbọ́dọ̀ sàn wá sàlẹ̀ ká wá rí imú rẹ̀ àbí ká máa rí ibi tí imú rẹ̀ ti kíni tó ti bẹ̀rẹ̀ fífi fífi báyìí lọ́wọ́ ti kíni ni wọ́n máa wò táwọn àlùfáà ní kọ́ wá ìbòjú tó bá wọn transparent dáadáa ipe kó bo yẹn yẹn ló ṣe kíni òun lọ dáa jù òtò ọ̀rọ̀ wálé ojú yẹn ló tọ́ ọlọ́mọṣẹ́ ìtọ́wá sọ́nà ẹwà ni ebi àárín àwọn obìnrin ẹgbẹ́ wọn lòún lọ àwọn abẹ́rẹ́ pé tó lórí kíní bọ́ọ̀bù tó wọn tó yọ lábẹ́ kíní yìí àwọn ọkùnrin tí máa ń rí ọ ọlọ́mọ wò wọ́n àbáwọn tí wọ́n wọ ṣòkòtò sábẹ́ tí ṣòkòtò ọmọ wa hàn obìnrin ní ṣòkòtò àbá nǹkan ọ̀dà kòrò tí ọjọ́ tọkùnrin ṣòkòtò dàbùrù tí ó fẹ́ dàbùrù tí ò ní hámàǹdì tí ó fẹ́ dàbùrù ó ti yé nínú ilé wọn ti ṣe lẹ́tọ̀ọ́ òun ò ṣe lẹ́tọ̀ọ́ níbo níta ká wá wọ kìmáàrù àbíjàlì báwò ká máa wá rí ṣòkòtò tó bẹ̀rẹ̀ dáwì tó bá jẹ́ tọkùnrin ni òun náà ó ti wà nínú tá a sọ lẹ́ẹ̀kan tá a nẹ́bí lóhun sí pé láwọn tó bá wọ aṣọ ọkùnrin àbí àmọ́ aṣọ tiẹ̀ náà nílò tán bọ̀tẹ̀ yíyan síta yẹn fìtínà ni tí ọkùnrin mi bá rí ṣòkòtò lábẹ́ jàlábíà yóò máa wò ó yóò sì máa wò ó lójú yóò bìnrin tọwọ́ ṣòkòtò ọkùnrin tọwọ́ jọ́ǹpà lọ ṣètò mi yóò mọ bíi tufa yẹn nínú sọ pé kóbìnrin ọmọ wọ ṣòkòtò jáde ó lè wọ.